الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الذباب في إناء أحدكم فليغمسه كله ثم لينزعه فإن في أحد جناحي شفاء والآخر داء, داء أخرجه البخاري Abu Huraira ọlọ́mbà sàlékún yọnú rẹ̀ fún àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ ọlọ́run tálékún kí á ti jẹ́ kọmọ bá anábùwà Muhammad wọ́n sọ báyìí pé idha waqa'a adh-dhubabu fi ina'i ahadikum bẹ́sì tí bá kó sínú ìgbá tẹ́nìkan yín fi mú mi falyaghmisuhu kullahu àgbẹ̀ǹfẹ̀ jẹun bẹ́sì tí bá kó sí ibẹ̀ tọ́balẹ̀ tọ́wá fẹ́ ṣèṣinṣin yóò sì fò jáde padà ṣé ṣinṣin ti balẹ̀ náà ànábì ní ẹ̀ẹ̀kan jẹ́ kó ṣe pé gbogbo ẹ̀gbẹ́ méjèèjì ni ó fi wọnú tọ́wọ́ inú omi àbí inú oúnjẹ ànábì ọlọ́run ní sọ̀rọ̀ o sọ̀dọ̀dọ̀ sọ̀dọ̀ bàbá wa ṣe bẹ́ẹ̀ tán fún màlìyàn záàwò ànábì nígbà wọn ni kò tó kọ́ ṣẹ̀ṣẹ̀ wàá mú kú o níbi tí ó kó sí kí ló dé fa inna fi ahadi janaihi shifaa wal akhari daa ànábìlẹ̀ ẹ̀dá tọ́lọ̀ ń dá gbogbo ìsinsin òun ni pé ìyẹ́ méjì tí ó ní bó ti máa kékeré òun náà àrùn bẹ́ẹ̀ bí ọ̀kan ǹjẹ́ ó mú àrùn náà san bẹ́ẹ̀ bí èkejì ìwọ wa mọ èwo ni eṣinṣin fi bà lé omi rẹ bọba yìí pé kí ibi táwọn wà ń bẹ ni tó sáré lé àwọn ohun nìkan náà ni ó fi kalẹ̀ kò sí ní tí ó mú kú o kò sẹ́ni ó lè mọ ilé yìí bí ìbá sẹ́ni tí ọlọ́run rán sọlọ́lá ọ̀sọ́lá nígbà tí ò sí laborétírì nígbà tí ò sí sáyẹ́ǹsì lànà wélé ìkalẹ̀ sọlọ́lá ọ̀sọ́lá àwa rí àwọn tó ti ṣèwé lórí confirmation tá à nẹ́bí wí pé bó ti rí gan ni tó tó bí twenty years ago ara àwọn tó wá fẹ̀ kan subject ẹ̀sìnsìn to analysis ní laboratory wọ́n wá bá a bá nẹ́bí ti wí ní tó jẹ́ pé wọ́n ọdún lọ sọ̀lá ọ̀sẹ̀lá pípé ìhà kí n sínsìn àrùn ni ìhà kejì rẹ̀ náà ibẹ̀ lọ́lọ́run fi kí ọ ọ̀rọ̀ sí. bọ́lá wa ṣe pọ́kàn ló fi wọ bẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ọ̀mà ẹ̀ka fi kejì náà wọ tó mú kó ń bẹ́. èyí wọn pé ọmọ fún pé sísìn kọ́ wá balẹ̀ oúnjẹ rẹ o àgbà nàbì yẹ o sọlá sọlá àmọ́ bọ́ bá ti rí bẹ́ẹ̀ ń èyí tí ó pè rẹ̀ ni pé ọkú fẹ̀ kan fi ìyẹ́ rẹ̀ méjèèjì bọ́ bá yẹ pé táwọn nìkan ló fi wọ bẹ̀tẹ́lẹ̀ òfè yìí tí ó wò sàn òfin kun kó mú kó bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọmọbìnrin ní ọlọ́run kò sí wa ló súnà bẹ́ẹ̀ bá ṣe súnà tí ń tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alayhi wa sallam orí ayé àti tàlìkìyà mẹ́mẹ́mẹ́ o orí ayé àti tàlìkìyà orí àǹfààní àlàáfíà àǹfààní ìrọ̀rùn àǹfààní orí ayé kan lànẹ́bí tó dáa pọ̀ sallallahu alayhi wa àníṣe o tún wá ṣe bẹ́ẹ̀ nítorí pé kìí ṣe pé nítorí pé wọ́n láwọn bẹ́ẹ̀nbì kan ìwòsàn bẹ́ẹ̀nbì kan lásán já tí wọ́n là nẹ́bì lórí òdì ṣiṣẹ́ náà nù o tún wá gbà ládàá pọ̀ ń tẹ̀lé ìlànà nẹ́bì sọ̀rọ̀ bá ọ sọ̀rọ̀ gbogbo rẹ̀ ṣe ń bẹ́ẹ̀nbì tẹ̀lé ànẹ́bì ọlọ́mọ fi wọ́n ní kọ̀ọ̀kan wa o ọlọ́kọ́mọ́sá bá wa kọjá bá nàbí wọlé ọlá àmà wọlé ọlá hádà wàlláhu alam wasallillahumma wasallim wa barik ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa iyyakum